Ẹ̀kẹ́ haleluya! Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nú rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ìwọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí Life Word èyí tí ó jẹ́ ẹ̀ka lára àwọn iléeṣẹ́ ìránṣẹ́ ti BMAA Mission ní ìlú Áfríkà ní Nàìjíríà bí tó fìdí kalẹ̀ sí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Lówùrọ̀ yìí mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wa gẹ́gẹ́ bí ìṣe wa níbikíbi tí a wà, ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ rí wípé a ti bẹ̀rẹ̀ sí ń kọ́ ẹ̀kọ́ lórí ìwà láàyè Ọlọ́run níbi tí a ti ń gba wa níyànjú àti pàápàá láti ibi tí a ti ń rí ìdí ìfẹ́ Ọlọ́run fún àti lè ní ìrírí ìwà láàyè Ọlọ́run a ti ń bira wa léèrè ìbéèrè, a sì ń wá ìdáhùn sí wípé báwo ni a ṣe lè, mo ṣe lè ní ìrírí ìwà láàyè Ọlọ́run nínú ayé mi. Ẹ rí pé ní ìjẹ́jọ́ àkíyèsí orin Dafidi orí ìkẹtàdínní ọgbọ̀n ẹsẹ ìkẹrin. Lónìí yìí ni a ó tún máa lọ wo ọ̀rọ̀ Ọlọ́run, eh, láti lè fi fi tún fi pe àkíyèsí wa sí àti láti ṣe wá lójú sí àwọn ọ̀nà mìíràn tí Ọlọ́run gbé kalẹ̀ tí a fi lè ní ìrírí wà láàyè ohun Ọlọ́run. Ṣùgbọ́n kí a tó máa lọ sínú ọ̀rọ̀ yìí, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gba àdúrà. Baba wa àti Ọlọ́run wa, àjíǹde àti ìyè. A fi ọpẹ́ àti ògo fún ẹ̀yin Ọlọ́run. A gbé yín ga torí pé ẹ ò yípo padà ní orúkọ Jésù Olúwa ọpẹ́ wa. Àjíǹde àti ìyè Ǹjẹ́ àwa wà níwájú yín lówùrọ̀ yìí? A péjọpọ̀ pé kí ẹ fi àánú yín sọ ọ̀rọ̀ yín jáde. Bíbélì wípé ó ní èrò wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ yín dé gbogbo òpin ayé. Ọlọ́run ọ̀rọ̀ yín jẹ́ kó la ayé wa já, kó jásí ìbùkún fún ìdílé, ayé wa, ìdáwọ́lé wa àti nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní ìparí. Orúkọ yín kó di àyìn ní orúkọ Jésù Kristi ni a gba àdúrà. Àmín. Ẹ rí, ọ̀pọ̀lọpọ̀ wa ń fẹ́ ìwà láàyè Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa ń fẹ́ ìwà láàyè Ọlọ́run. Èrò lásán àbí ìfẹ́ nìyẹn. Ṣùgbọ́n ìwà láàyè Ọlọ́run kì í ṣe kò dúró lórí pé mo fẹ́ nìkan. A ti ń kíyèsi wípé ó jẹ́ ǹkan tí a gbọdọ̀ wà, tí ó sì máa ná wa ní ìṣedéédé àti àdúrà tó ní ìpinnu tó kún fún ìpinnu. Ẹ jẹ́ ká ṣí bíbélì wa sínú ìwé Jeremiah, ìwé Jeremiah orí ìkọkàndín ní ọgbọ̀n. Jeremiah orí ìkọkàndín ní ọgbọ̀n. A máa kíyèsi láti ẹsẹ̀ kẹ ìkọkànlá sí ẹsẹ̀ kẹtàlá, láti ẹsẹ̀ kẹ kọkànlá sí ẹsẹ̀ ìkẹtàlá. Ó ní nítorí mo mọ èrò tí mo ní sí yín ni Olúwa wí, àní èrò àlàáfíà kì í ṣe fún ibi láti fún un yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ẹ̀yin ó sì ké pè mí, ẹ ó sì lọ, ẹ ó sì gbàdúrà sí mi, èmi ó sì tẹ́tí sí yín. Ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi, ẹ ó sì rí mi. Nígbà tí ẹ bá fi gbogbo ọkàn yín wá mi, ẹ hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí, Ọlọ́run ló ń ṣe ìlérí fún Jeremiah nípa àwọn ọmọ ilé Juda. Ẹ̀ ní àkókò tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ẹ rí i wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n jìnnà sí Ọlọ́run tí wọ́n ọkàn wọn jìnnà sí ọlọ́run ó sì jẹ́ àkókò tó yẹ pé ọlọ́run sì ń fi ìfẹ́ hàn láti fa ọwọ́ ìjìyà dúró lórí ẹ̀ṣẹ̀ wọn àti ìkùnà wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣùgbọ́n níbi tí a kà yìí ọlọ́run fi ọ̀nà àbáyọ sílẹ̀ fún àwọn èèyàn wọ̀nyí láti padà ní ìrírí ọlọ́run gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ọlọ́run wá ń ṣe ìlérí torí pé ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ ìlérí ó ní torí pé mo mọ èrò tí mo ní sí yín ọlọ́run ní ìpinnu ó ní èrò ó ní èrò fún àwọn èèyàn wọ̀nyí ọlọ́run ní ìpinnu ọlọ́run ní kì í ṣe àbá ṣùgbọ́n ọlọ́run ní ètò fún orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè Júdà yìí ó ní ó ní èrò tí olúwa ní sí wọn ó jẹ́ èrò àlàáfíà kì í ṣe fún ibi ó ní láti fún un ní ìgbà ìkẹyìn àti ìrètí ẹ rí wípé àwọn ènìyàn wọ̀nyí ọlọ́run ti ń ṣèlérí fún wọn wọ́n á lọ sí wọ́n á lọ sí oko ẹrú o wọ́n á lọ bábílónì níbi tí wọ́n á ti wọnú tí wọ́n á ti tí wọ́n á ti tí wọ́n ti wà tí wọ́n máa kó wọn kúrò nílẹ̀ wọn wọ́n wà nílẹ̀ bábílónì ní ilẹ̀ ìpọ́njú ní ilẹ̀ ìjìyà ní ilẹ̀ wàhálà wọ́n á pè á pè á pè ní captivity á pè ní ilẹ̀ tí tí ìṣe ilẹ̀ wọn ṣùgbọ́n tí wọ́n ti sìnrú líle ẹ̀rí. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ mú wọn lọ bẹ̀. Ọlọ́run sì ń sọ fún yín pé òun á mú wọn kúrò, ó ń ṣèlérí pé òun á mú wọn kúrò nílùú yẹn lẹ́yìn ìpọ́njú wọn àbí nínú ìpọ́njú nígbà tí wọ́n bá ké pe òun Ọlọ́run. Èrò tó ń ní sí wọn ó jẹ́ èrò àlàáfíà tí kì í ṣe fún ibi. Ṣùgbọ́n láti fún wọn ní ìgbà ìkẹyìn ni. Ó sì ń fún wọn ní ìrètí. Ìrètí ni wípé ohun tí òun Ọlọ́run ní yẹn tó ń fẹ́ ṣe yẹn tí wọ́n bá lè wọ ojú òun Ọlọ́run á wá sí ìmúṣẹ. Tí wọ́n bá lè yọ̀ǹda ara wọn fún òun Ọlọ́run á wá sí ìmúṣẹ ẹ̀rí ìwà láàyè ọlọ́run òun ló máa ń mú ìlérí ọlọ́run ṣẹ ohun tí a kọ́kọ́ gbọ́dọ̀ dìmú nìyẹn tá a bá lè wá ìwà láàyè ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa tí a sì wá ní déédéé tí a sì wá pẹ̀lú ìpinnu pẹ̀lú ìpinnu ọkàn ọlọ́run wí pé ó ní nítorí ó ní ẹ̀yin ó sì ké pè mí ẹ̀yin ó sì lọ ẹ ó sì gbàdúrà sí mi èmi ó sì tẹ́tí sí yín ẹ̀rí ọlọ́run ṣèlérí wípé òun á tẹ́tí òun á tẹ́tí sí ìwọ tí ò ń gbọ́ mi tí o bá lè ní ìpinnu àti gbàdúrà tó lè wá ọlọ́run tí o sì lọ láti lè wojú olúwa ó ní òun á tẹ́tí ohun tó wá sọ ní ẹsẹ̀ ìkẹtàlá ó ní wípé ó ní ẹ̀yin ó sì ṣàfẹ́ rí mi ẹ ó sì rí mi nígbà tí ẹ bá fi gbogbo ọkàn yín wá mi ẹ rí ìlérí ọlọ́run nìyí ọlọ́run yọ̀ǹda ara wọn ọlọ́run fi ara wọn sílẹ̀ láti lè di rírí fún wa ṣùgbọ́n báwo la ṣe wá rí ọlọ́run òun náà ni wípé ká fi gbogbo ọkàn wa wá ọlọ́run tá a bá ń sọ nípa pé gbogbo ọkàn wa ó túmọ̀ sí pé a ń láti wá ọlọ́run pẹ̀lú ẹni tinú wa pẹ̀lú ọkùnrin tinú wa a ò gbúdọ̀ wá ọlọ́run lófegè a ò gbúdọ̀ wá ọlọ́run pẹ̀lú ẹ̀tàn a ò gbúdọ̀ wá ọlọ́run pẹ̀lú èké ṣùgbọ́n a ń láti wá ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa nínú àdúrà a ń láti lè wọ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa nínú àdúrà tó ṣe déédé a ń láti lè wọ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa nínú àdúrà tó ní ìpinnu gbòógì pé ọlọ́run ìwọ ni mò ń wá ipò tí mo wà yìí ọlọ́run ìwọ ni mò ń wá ẹ wò ó ìwọ tí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní àkókò kan nínú ayé mi ní around nineteen ninety nineteen ninety four ninety five ninety six ó jẹ́ àkókò tí mo ní ìlàkọjá ó jẹ́ àkókò tí mò ń wá ọlọ́run ní ọ̀nà èkó máa dẹ̀rìn máa dẹ̀sìn nínú èkó máa dẹ̀rìn títí báyìí máa gbógun sókè máa bú sẹ́kún mò ń wá ọlọ́run àwọn sọ fún ọlọ́run mò ń wá yín tẹ́ bá farahàn mi máa sìn yín máa tẹ̀lé yín ó jẹ́ ìlérí ọlọ́run ṣùgbọ́n kí n tó ṣèlérí ọlọ́run pàápàá ti ṣèlérí pé tí n bá fi gbogbo ọkàn mi fi wá òun aṣọra òun rírí mo sì rí ọlọ́run o mo rí ọlọ́run nínú ayé mi mo rí ọlọ́run nínú ìdáwọ́lé mi mo rí ọlọ́run nínú iṣẹ́ mi ọlọ́run yí ayé mi padà ó sì fún mi ní iṣẹ́ ìránṣẹ́ èyí tó fìdí múlẹ̀ tí mo lè sọ wípé ní tòótọ́ ọlọ́run ni eléyìí ìwọ tí ò ń gbọ́ mi irúpò wo ló wà kí ló ń là kọjá ṣé nàìjíríà yìí náà ni bó ṣe le tó yìí bó ṣe burú tó yìí bí ìpọ́njú ṣe wà yìí tí àìríjẹ àìrímú sì pọ̀ yìí mo fẹ́ kó mọ̀ pé nínú eléyìí o lè rí ọlọ́run tó o bá lè wá ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn rẹ o lè rí ọlọ́run ọlọ́run tí mo ń sọ yìí kì í ṣe pé kàkàn wọ ọwọ́ ọlọ́run o ṣùgbọ́n wà á rí ojú ọlọ́run ìbáṣepọ̀ ẹ pẹ̀lú ọlọ́run á dàgbà sókè tó o bá lè wá ọlọ́run ní àwárí wà á rí ọlọ́run nínú ìgbé ayé rẹ á bẹ̀rẹ̀ sí í ṣe ìyípadà ọkàn rẹ ṣe ìyípadà ayé ẹ á jẹ́ kó o bẹ̀rẹ̀ sí rìn nínú ọ̀nà rẹ̀ nínú ọ̀rọ̀ wọn eléyìí ló máa ló já sí ìbùkún ńlá tá a bá lè ní ọlọ́run tí a sì rí ọlọ́run nínú ayé wa kì í ṣe kó máa fún wa ní ìbùkún tara nìkan ìbùkún ẹ̀mí torí pé a máa já sí ìbùkún fún àwọn ẹlòmíràn tó máa lè bùkún fún wa a máa lè já sí ìbùkún fún àwọn tọ́lọ́run máa lò láti lè bùkún fún wa ní o ohun tó ń túmọ̀ sí nìyẹn o ǹjẹ́ ìbéèrè náà ni pé ǹjẹ́ ìwọ ṣetán láti wá ọlọ́run ǹjẹ́ o ṣetán láti wá ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn rẹ nínú àdúrà ǹjẹ́ o ṣetán láti wá ọlọ́run pẹ̀lú àdúrà tó ní ìpinnu gbòógì pé ọlọ́run nìkan ni mò ń wá ní àkókò yìí ǹjẹ́ mo gbàdúrà pé bó ṣe ń wá ọlọ́run ó rí ọlọ́run ọlọ́run yóò farahàn yóò farahàn ìdílé rẹ yóò farahàn ọkọ rẹ yóò farahàn ìyàwó rẹ yóò farahàn nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ yóò farahàn nínú ọjọ́ ọ̀la rẹ àárẹ̀ ayé rẹ yóò sì di ẹ̀rí ó sì kọrin ayọ̀ ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín Tí o bá ń fẹ́ pè mí fún ìbéèrè àbí àlàyé kan àbí ẹ̀bẹ̀ àdúrà, o lè pè mí sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four. Ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù, a ó tún pàdé. Ẹ ká gbàdúrà. Ọlọ́run àjíǹde àti ìyè, a dúpẹ́ fún ọ̀rọ̀ yín tí ẹ rán sí wa. A dúpẹ́ fún ìmísí àti àṣẹ ọ̀rọ̀ yín tó wọnú ayé wa àti gbogbo ọkàn kankan. Mo gbàdúrà pé gbogbo etí tó gbọ́ yín pé kẹ́ ẹ bá wọn pàdé ní ìkóríta pé kí wọ́n bá yín pàdé Ọlọ́run kí wọ́n sì rí yín bí Mósè ṣe rí ẹ̀yìn Ọlọ́run pé kán rí yín Olúwa pàápàá nínú ìgbàlà kí wọ́n kẹ́ẹ̀dì rírí fún wọn bí wọ́n ti ṣe ń wá yín àdúpẹ́ torí pé ti ṣe bí Ọlọ́run ọjọ́ mẹ́jọ jẹ́ ká fàyọ̀ pàdé o ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín Jésù ni Olúwa ó dàbọ̀.